jẹwéjẹwé kòkòrò jóbíjóbí kòkòrò tí jẹwé arẹwé ní gbé kòkòrò tí ń jóbi àárọ̀ ní lọ́pàá kòkòrò tí ń jẹ̀bi jàre ẹlú wọn bá lẹ́wé oko dára lọ. àtẹ̀yìn time without number wípé kẹ́ máa ẹ̀fà kẹ́ bí ẹnu yìí sókè bẹ́ẹ̀ kẹ́ máa bá ń sọ̀rọ̀ ẹ̀rẹ̀ àwọ̀. Are you talking to me that way? aráàgbò ni ọ́ ń bolo ti wá orígbè kẹ̀kẹ́ mo ṣe kù ìyá rẹ̀. ìyá rẹ̀ nìkan ló bí ọ. ìyá rẹ̀ àti bàbá mi ti kú. kò ṣẹlẹ̀ yìí ọlọ́lá benson gbogbo spain madrid number one ọba eu. a máa fọ kọkù ní ìlú bá kò bìnrin. ẹjọ́ tí mo sọ̀rọ̀ fún mi anyhow títí gbẹ̀gbẹ̀gbẹ̀ adult ni mi ni. èyí tó ti rí olórí ibú ọmọ òfò ọmọ àwọn ọmọ òfò. ọ̀daràn ohun ìlú wo táwọn ọmọ ìlú báyìí. ká ṣe ìgbàlọ́wọ́. mo ṣì mú dání tí mo ṣì lè ná náà. mo ṣe ohun tó jù sí mi àárọ̀ èmi ò rówó mo mú owó yìí. agbáríkì tó tó kí ó tó. bí mo ti ń lo mọ́sálásí mò ń lo orí òkè. tábí tí mo ti mọ parí ayé. èyí méjèèjì rẹ̀ ń jà sí ẹ̀kọ́. àrùn tí ń ṣe pé dìrì sọ̀nù ní ti ń sábẹ́ yadé gbogbo ọlọ́yà adùn lè ní sí. kí ló wá dé tèmi ọ̀la tọmọ mi ọ̀la tọmọ ọmọ òtún là. ojú gbọ́dọ̀ gbọmọ lọ́wọ́ èkó. ojú gbọ́dọ̀ gbọmọ lọ́wọ́ èkó. ẹ wá gbà mí sílẹ̀ ń sọ yìí ẹ̀yin egbò ní fọ́ọ̀mù ní ẹnu ṣe ẹnu ṣe ẹnu ṣe o. Ah, o tún tẹ̀lé ẹ̀gbọ́n o ní big problem ah, ọ̀nà pé tẹ̀lé ìjọba yìí gan èmi gan fáwọn tí wọ́n fẹ́ sùn mí báyìí. n mo ní ti rí iṣẹ́. ìjọba ti rí iṣẹ́ ni. alábàárù mo kèye ṣe wọ. ẹni mo máa ń gbẹrù. ṣé o ti gbẹrù ara ẹ ná. ń mọ gbẹ e. àfẹ́fà. bẹ́ẹ̀ ni àwọn ọmọ yín àtàwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n lọ lè sùn sílẹ̀. ó ṣọlẹ̀ ṣùgbọ́n ní òṣùlẹ̀ tí wọ́n wá lọ sí ohun tiẹ̀ lórílẹ̀. ìtí ojú pálábá rí níjọ́ tí ọwọ́ pálábá bá ṣe gbin ojú yóò rí